الحمد لله الذي جعل رمضان فريضة نادرة لإحياء الخلق وإيقاظهم من رقدته وإشعال فتيل التقوى وجزوة الإيماء القائل في كتابه العزيز ولا تبشرهن وأنتم آكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتكفون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن سجدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله عزاه إلى رضوانه سبحانه وتعالى فبلغ رسالة ربه وآذى الأمانة ونصها لأمة وكتف الضمة وجاهد في الله أقوى جهاده حتى آتاه اليقين القائل من اكتكف فإنما يعتكف للذنوب عن الذنوب أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه وعلى آله وصحبه ومن تبع بإنسان إلا يوم الدين عما بعد ويا عباد الله أوصيكم وإياي بتقوى الله تعالى إذ هو صفة وثمرة هذا الشهر المبارك لقوله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ومن يتق الله يجعله مخرجا ومن يتق الله يهدي قلبه ويجعله النور وبرحمة الله وفقنا هذا عشر أواخر من شهر رمضان بإحياء سنة سنها رسول الله صلى الله عليه وسلم وهو الاعتكاف فيه يعني اللزوم في المسجد له إمام والمعافر وتقام فيه الخمس صلوات والجمعة ويساب للمعتكف أن يكثر من فيه الخيرات كالصلاة تطوع والتسبيح وتلاوة القرآن والدعاء ويضاف له خروج لحاجة الإنسانية كالطعام وقضاء الهجة وما لا بد منه مثل توجيه أهله أو نحو ذلك ويكره للمعتقد أن يسبل نفسه يعني بما لا يعني من قول وفعل وكما يكل لا إمساك عن الكلام ظن منهم أن ذلك مما يقرب به إلا الله سبحانه وتعالى مثل أبو إسرائيل لما نظر أن يقوم ولا يقعد ولا يستذل ولا يتكلم ويصوم يوما فقال النبي صلى الله عليه وسلم لما سمعه مره فليتكلم وليستفز وليسعد وليتم صومه عباد الله لقد استنى لنا رسول الله صلى الله عليه وسلم وهو المؤكد يعني زكاة الفطر من رمضان كما روي عن ابن عباس رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طعمة للمساكين وطهرة للصائم من لغو والرصد من آذاها قبل الصلاة يعني عيد الفطر فهي زكاة مقبولة ومن آذاها بعد الصلاة فهي سرقة من السرقات وتولى السؤال المعروف لدى أهل البلد كإرز والسلع والفوز والشعير والزور وناوي ذلك سوءا يعني أربع أمداد على كل عبد وهور ذكرا أو أنثى صغيرا كان أو كبيرا من المسلمين عباد الله يقول الله عز وجل يا هيو الذين آمنوا واتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويكفي لكم ذنوبكم ومن يطع له ورسوله فقد فاز فوزا عظيما عباد الله أرجو الله Ọlọ́run أبو gbogbo àgbáńlẹ̀ ayé èyí tí رمضان ní ọ̀ràn yẹn fún wa láti máa kẹnu ró ń bẹ̀ ta mà sí àwẹ̀ bákan náà fún àǹfààní yíyí ọkàn wa àti láti lè bá àtàwájí kúrò níbi ohun àsùnkúyè wa nínú ayé tá a wà. bákan náà àti láti lè wà jẹ́ atọ́kùn fún wa lọ síbi ìpayà rẹ̀ ìyẹn ohun tí wọ́n mọ̀ dáhùn wà fún ní fún wa. bákan náà láti lè bá àtún jẹ́ ohun ọ̀pákùtẹ̀ fún tẹ̀síwájú gbàgbọ́ wa lékún gbàgbọ́ wa gẹ́gẹ́ bó ti sọ́nà rẹ̀ fún abá ìpé àti pé ẹ má súnmọ́ àwọn ará ilé yín o nígbàtẹ́ bá ti wà ní ìkóraró sínú mọ́sálásí ìyẹn nínú mẹ́wàá ti ìgbẹ̀yìn Ramadan tá wà yìí ọlọ́ni ilé ìní àlọ́ látòdò àwọn èyí tí àlàkalẹ̀ fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a ṣàlàyé rẹ̀ kún lè bá wà nínú àwọn olùpáyọ̀ àwọ̀ náà àmúhùnjẹ́ ìwá pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lẹ́yìn Allah ọ̀kan ṣoṣo ní kò sóró gúngun títóbi ní títí ẹ̀ ní gbogbo ọ̀nà kò sọ́nà tí ó fi tóbi bákan náà àmúhùnjẹ́ ìwá pé aṣíwájú wa yẹn olùtọ́nisọ́nà wa atọ́kùn wa Muhammad ẹ̀rísùn ọlọ́run òjíṣẹ́ rẹ̀ sí ni olùpèpè ibi ìyọ́nú ọlọ́run ẹni tó mú iṣẹ́ tọ́lọ́run fi náà dógóńgó tọ́dẹ̀ pé gbogbo gbàtúpamá gbàfi jíṣẹ́ tó mú gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ó pe àkíyèsí gbogbo ohun tí ń jẹ́ ìjọ rẹ̀ gbogbo ohun tó lè tí ó fẹ́ sọ kálùkù di pé ìmà ní gbogbo ẹ̀ ló sí payá rẹ̀ fún wa ó gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́hun ní ìgbìyànjú tòdodo èyí tó yẹ pé látara ìgbìyànjú rẹ̀ yìí iṣẹ́ òdodo tọ́lọ́hun fi ran ó sì kárí kákó ọkàrí ayé ló fi sọ báyìí nínú ọ̀rọ̀ ẹ̀ pé ẹni yóò tá a bá ṣe ń rọrùn fún láti lọ ṣe ìkóraró ìyẹn tí inú mẹ́wàá ti gbẹ̀yìn Ramadan irú ẹni báyìí kò yàtọ̀ sẹ́ni tí ọfà rẹ̀ yọ kódá kò nínú ẹsẹ̀ ẹni yóò tọ́bá lọ sí ìkóraró kò yàtọ̀ sí ẹni tí ọfà rẹ̀ yọ kò nínú ẹsẹ̀ eléyìí súnmọ́ àgbọ́yọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run tí ó sọ fún wa nípa ohun tí a mọ̀ sí ìtìkáf ìkóraró aṣọ ọlọ́dọ̀ ọlọ́run ìkí ọlọ́run àti àlàáfíà rẹ̀ kọ́ máa bá kọ́ máa máa lórí òun nìkan kó tún bá àwọn sàábì rẹ̀ náà àti gbogbo àwọn tó bá tún fi dáadáa tẹ̀lé ìgítẹ̀ tí wọn náà tí ìdíjọ́ gbóǹde lẹ́yìn wá gbà yìí àwọn àtàjẹ́ orísun ọlọ́run akọ̀rọ̀wà fún wa akọ̀kíyèsí wa lẹ́sùn lékùn ìpayọ̀ ọlọ́run kóró àti èdè rẹ̀ ní tí ń sọ̀rọ̀ náà ìpayọ̀ ọlọ́run ọdọwọ́ gbogbo wa ọ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé oṣù táwà yìí ohun tó jẹ́ ọ̀sọ̀ oṣù yìí gangan tá a sílẹ̀ pè ní ètò tí oṣù yìí máa bí tó ẹkó bí fún wa òun náà ni ìpayọ̀ ọlọ́run ilé ìrí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àsọ́dẹ̀ tó náà bá náà ti sọ tó fi péré oṣù táwà yìí pé mo pè é sí ẹjọ́ olùgbàgbọ́ òdodo àwọn ọlọ́run tí lọ́rọ̀ yàn fún yín ni láti máa gbàwé ní oṣù Ramadan gẹ́bà sí lọ́rọ̀ ìlú àwọn tó ṣáájú yín kẹ́ ẹ̀bà lè wà nínú àwọn olùpáyọ̀ lọ ọlọ́run sọ ohun tá a mọ̀ sí èròǹgbà tá a mọ̀ sí aim and objective ìdí tó fi ṣe rọ̀mọ̀dán lọ́rọ̀ èèyàn fún wa la'allakum tattaqun kí ẹ̀bà lè wà nínú olùpáyàwọ̀ débi débi tóbi tó dé yìí tí ẹwà yẹn kí lékun fún wa torí látara àpayọ ọlọ́run ọlọ́run náà tún sọnú ẹ̀gbọ́n pé ẹni yóò tó bá ọlọ́run á la ọ̀nà àbáyọ kàn án ọ̀nà tí ó fi tí ó fi kuyọ yẹn pé tí ó fi láyọ láyé ń bí tí ó fi láyọ ní sàárè tí ó fi ọjọ́ bá ti gbọ̀ràn á là á kàn ẹni tó bá ọlọ́run bákan náà ẹni wọ́n bá àwọn ọlọ́run a ma mú ìtọ́sọ́nà bá ọkàn tiẹ̀ tí ọkàn náà ni ọmọ ìdíyàn máa fi wo gbogbo tí ọba ṣe ṣe báyìí gbalójú ọkàn ní kọ́ wá kí lọ fẹ́ gbalójú sí sílẹ̀ jọ máa lọ ọkàn ní ọkọ̀ rò kọ́wọ́ tó tẹ̀lé kẹ́sì tó tẹ̀lé ọlọ́run wá lẹ́nu yóò sí ọlọ́run wọn náà bá ti òun ọmọ mú ìtọ́sọ́nà bọ́kàn bọ́kàn bá ń sọ bóní nǹkan ìpayọ̀ ọlọ́run yẹn wà borí títí tèṣù yẹn pé kí lọ fẹ́ bóní nǹkan sí kí lọ fẹ́ gba lójú sí yọ́ mọ bá tiẹ̀ e lọ ìtọ́sọ̀nà yọ́ bá ta ní ẹni tó bá payọ̀ ọwọ́ ọlọ́run bákan náà ọlọ́run máa fún ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ wo ìmọ́lẹ̀ tá a fi rí ìtọ́sùn lásọ̀dọ̀ ọlọ́run látara ìkẹ́ ọlọ́run ìmẹ́ àtẹ̀yìn ọlọ́run ti fi ráṣẹ kòńgẹ́ mẹ́wàá àtìgbẹ̀yìn Ramadan yìí ká ti wà nù ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí látara mẹ́wàá ti gbẹ̀yìn yìí níbẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá sọ́là ló ti ṣe ní ohun ìtẹ̀lé fún wa ohun òkọ́sí fún wa ìmọ̀ àṣekóraró tá a mà sí ètìká bó tẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn olùmọ̀ ohun tá ń pè ní ètìká wọ́n pín sí mẹ́ta fún wa àwọn oníhun tá a mà sí ètìká fún wáàdì wà ètìká fún almasnon wa ìtìkáfù almustahab ìtìkáfù wajib ìyẹn ìkóraró tó jẹ́ dandan tó jọ́rọ̀ àyàn òun ni kéyìn ó sì lérí pé bọ́lọ̀ bá ti báyìí fún mi ipò tí ń wáyìí bọ́lọ̀ bí ìjọ tẹ̀ mí lọwọ lọ́dún pẹ̀lú ògo náà máa fi kúrò ọjọ kan iye ọjọ yóò ta a ti ti ṣe náà fún ó ti di ọ̀ràn yẹn fún aká lọ sí ìtìkáàfù yẹn ìwé náà lọ sí ilẹ̀ pé aṣíwájú ọmọ ìbẹ̀rẹ̀ kàtọ́ nígbà tó sọ fún ìṣọ́ náà pé ní ìwé ìṣọ́ náà mọ́mà ti fi léyìn jọ ká pé máa ṣe ìkóra rúpọ́ náà ní Mákà wọ́n ìfi wà Mádínà àníbi ni lọ́mú lé ìrẹsẹ̀ kí o tún wò lọ́mú lé ìrẹsẹ̀ kíákíákíá irú ìtìkáàfù ìlàmà ṣe ìtìkáàfù àlùwàjì ìkóra tó jẹ́ dandan ni ìtìkáàfù mọ̀sánọ́ọ̀tì tọ́jẹ́ ti ti súnnà òun náà ni ìtìkáàbò awa ìrìn àṣà àwà mẹ́wàá ti ìgbẹ̀yìn Ramadan yìí tí a ti wà nù ẹ̀yìn irú ìtìkáàbò ilé máa ń bẹ̀rẹ̀ láti ẹ̀pẹ́ ní ọjọ́ kọkànlélógún àárọ̀ ọjọ́ kọkànlélógún láti wọnú ayé bí a ti fẹ́ ṣe ìtìkáàbò náà yóò sì parí sí ìrọ̀lẹ́ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ètìkáàfù ti parí bọ́tẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ fẹ́ fún wa kí yẹn tún fara balẹ̀ di àárọ̀ ọjọ́ kejì àjọ àárọ̀ ọjọ́ ọdún bọ́tẹ̀ àti bẹ̀ lọ sí rí kọ́mọ̀jẹ́ ẹgbẹ́ tó bá ní kóhun tó padà lọ sílé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n kí àwọn àdíwọ́ kan máa tún lọ dé mọ́lẹ̀ èyí tí wọ́n mú kí ìrùn ìdò tún lọ bọ́mọ kọ́ wá sí yìí padà wá sílé so ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ètè káàmù almusab ìkóraró èyí tí a nífẹ̀ẹ́ sí fún wa nínú ilé lọ jẹ́ sí pé ìgbà yóò ìgbà tó bá wù wá láàmà ti kàfù báyìí tí a bá ti wọ mọ́sílẹ́sì tàbí a ti bẹ̀rẹ̀ náà nìyẹn tàbá ó ti parí ní ìkóràwé mọ́sálásí fún wa tó lè máa sì fún wa bọ́yá wọn fún wa ní ìsinmi irú ètì káfọ́ ilẹ̀ kẹta yẹn lẹ́kùn rẹ̀ sílẹ̀ fún wa a lè tà sílẹ̀ káwọn bá lọ ibi iṣẹ́ láti ibi iṣẹ́ láti padà sílẹ̀ àwọn náà wọn lẹ́sìn ilé ju káwọ̀ pé náà nígbà tí àti nísìmí yẹn tí wọ́n tún fún aláǹfààní yẹn ìtì káfọ́ yẹn kó bẹ́ẹ̀ náà nìyẹn ó ti lè dọdún tí ń bọ̀ wọ́n tún máa fún wa nísìmí ẹ̀rọ ẹ̀kọ́ ìkòtún wọn fún wa nísìmí sí kó tún mọ̀ pọ̀ sásìkò mẹ́wàá ti gbẹ̀yìn yìí

ìrun wákàtí márààrún ń bẹ kọjá wádà tún kíjímà ń bẹ ọlọ́run tà fún wa rọrùn mọ́tà tó rọrùn fún wa a wá nífẹ̀ẹ́ sí ìgbà yòówù tá a bá ti wà ní àyè tá a màṣí ìtìkáàfù yìí láti máa dún ní mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́ẹ̀rí gẹ́gẹ́ bí àwọn ìrun àkígbọ́ọ̀rẹ́ tá a màṣí nàwáàfì tá a màṣí lọ́pọ̀lọpọ̀ máa ka káfí máa ṣe dùwọ́ wọ́n tún fẹ́ fún wa nígbà tábọ́ wà nínú mọ́sínú ààyè ìtìkáàfù yìí ìgbà láyé wà fún wa láti jáde o ìtìkáàfù kìí ṣe ọgbà ẹ̀wọ̀n kìí dẹ̀ ṣe wípé tọ̀ ọ yàtọ̀ sí kálúwà àwọn ìjọ tó ti kọjá àǹfààní wà fáwọn kálúwà làwọn máa ń ṣe báwọn bá ti wọ̀ ọ́ mọ́wòsánmọ́ làwọn wọ́n dìde ọjọ́ náà wọ́n dìde oṣù kan dìde oṣù méjì ọwọ́ sẹ́mà kódà wọ́n máa fi ṣe báàrí pé oṣù kan ní máa ti rí sẹ́mà kẹ́yìn máa ta ajé àlùmọ̀ sànẹ́bà Muhammad sẹ́nà ọlọ́run fi ń ti ka àfòrò kó kálúwà fáwa lè sọ pé ní ó fi ìdẹ̀kùn sí fáwa àwọn ní kálúwà kò gbọdọ̀ àtìtọ́ àtìtọ́ ọkùnrin náà ti máa ṣe inú ọba fẹ́ jáde lórí sẹ́mà àríwẹ̀ ẹ̀kọ́ kò sí wẹ̀ mọ́nù àbí tí ẹ̀bá kò ní rí sẹ́mà àlúmọ̀ yóò kò ní bẹ̀ fọ́ wa ìtì káàbù tẹwa ọ́fún ẹ̀yẹ ilẹ̀ fún wa láti jáde lọ sí ìmọ́ra afẹ́wẹ̀ àìlọ́wẹ̀ kéde kó tó pa wà ń láwọn àrùn láàrin ilé pààrọ̀ atọ́mọ́ pé à ìtì káàbù dáwọ́ ìyẹ̀wò rẹ̀ jáde o ìgbà náà bí ẹni tí ó gbóúnjẹ fún ọ̀bá sí tòsí àbí àǹfààní gbígbóúnjẹ wá fún ọ̀bá sí nígbà míì wà sí fáwọn míì wọ́n máa dáná fún wọn tí wọ́n máa gbóúnjẹ fún wọn ní ìkìkà ṣùgbọ́n táwọn míì ò rí bẹ́ẹ̀ kò ń a lè jáde lọ jẹun kódà kéde dẹni ọkẹ́ pálọ̀ ráńkẹ́ wá síbẹ̀ láti jẹ́ ní wa tí rọ̀ gbé láti fi káàkiri sí ìtìkà wa à ń bá ìdìkà fún alọ́ nìyẹn bákan náà tọ́ rẹ̀ yẹn díẹ̀ ọ̀tẹ̀ wá díẹ̀ ní ah ọmọ mi nìkan lọ ilé ìwòsàn ìgbà láyé wà láti lọ ilé ìwòsàn láti ìtìkà kéde pé ah èyí ń bọ̀ inú ní irun ó ní tábọ̀dù ó ti wà ní ìtìkà bó láti wá sí báyìí lọ kò sí tọ́jú

ẹnu pé káàkà májìkì torí rẹ̀ fóònù ìṣèkà fẹ́ àwọn lágbẹ́já sáré èsì ìmìnà ọ̀bọ̀rọ̀ má débẹ̀ táàmọ́ torí ẹ̀ jáde gẹ́gẹ́ àlàyé ọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n wà níta kúkú káàkà kan lọ́wọ́ káwa mọ́bẹ̀ ìgbàdá ìwà kágbọ́ káàkà wa láti má máa ṣe lásìkò ìṣèkà iná ni àwọn nǹkan tí ó kàn wá àwọn kan tí ó ká

láti fún yìí lọ inú òrùn máa dúró sí èyí kò ní òrùn sílẹ̀ ìṣú kódà ní jókòó ìsinmi sọ̀rọ̀ sẹ́ni kankan tọ́wájú mi táwọn aláìmọ̀ bá wà láyìíká wọ́n pe á ah, àwọn olùbẹ̀rọ ọlọ́run láti sáárọ̀ kódà kò jókòó bẹ́ẹ̀ tí ń wo òun kódà sìn kó kò níbi tán wà kó wá dìbò gbígbà lọ bákan náà kó sì wá dandan jókòó kó sì máa sọ̀rọ̀ táwọn èèyàn kó sì máa bá àwẹ̀ rẹ̀ lọ kó máa bá àwẹ̀ rẹ̀ lọ. so bákan náà tí ara léèyàn bá síyàn tó wá wáyàn wá lásìkò tá a wà ní kíkà ìyàwó wá wá wá ìgbàláyé wà ká jáde ká sì yín ìgbàláyé ọ wà ká jáde láti sì yín títí débi tí ọba wù wá

ẹ̀yìn náà wọ́n tún bẹ̀rẹ̀ àgbé àdúrà agbàgbé rẹ̀ àdúkùnrin àdàgbàgbé ni nǹkan tá a sáà fẹ́ lò nínú mọ́sálásí agbàgbé rẹ̀ níbẹ̀ àbí ibi tá a ti fẹ́ pọn ẹ̀sẹ̀ kò sí láyìíká mọ́sálásí ilé ìwọ̀ òsì jìnnà alìlọ́sí tọ́lẹ̀tì níbẹ̀ ilé ìwọ̀ òsì jìnnà alìlọ́wẹ̀ níbẹ̀ ẹnu kẹyọ kan ní àwọn mo gbọ́ bùkátà yóò pẹ̀lú ẹlọgbọ́n nílé wa tá a padà wá sí mọ́sálásí fún ìtìkà o bákan náà nù súnà tí ó ti ọlọ́dọ̀ sọ́dà tí ó tún ṣe lẹ́tọ̀ fún wa nínú Ramadan òun náà ni zakatul fitr zakatul fitr fáàkà jẹ́ mùsùlùmí oríkì sọmọ yẹ wa aṣíwájú wa abdullahi bin abbas tó fún wa náà ni pé tó ń matan lè masakin ọjẹ́ ìfún àwọn alẹ́ ìlú oúnjẹ bákan náà ó sì jẹ́ ohun isi àfọ̀má fún gbogbo aláwẹ̀ kúrò níta àwọn ọ̀rọ̀ tí a ti fèsì dá sí ìwòkúwò tí a ti fèsì wò bákan àwọn tí ó yẹ tí a tètè fọwọ́ kàn nínú Ramadan zakato fitri ọlọ́run fi ọmọ fún wa àǹfààní rẹ̀ ní ayọ̀ zakato fitri yìí ṣáájú sínú ọ̀kọ̀ọ̀kan àwọn imam àwọn aṣáájú náà àwọn ìmọ̀ àwọn olùmọ̀nú ẹ̀sìn wọ́n fi àwọn àkókò tí a kéde máa yọ sílẹ̀ mọ́lọ́dọ̀ tí wọ́n máa rè pé òun fi jọ́ mẹ́ta lẹ̀ tí tó bá kú jọ́ mẹ́ta táwọn ìbá kú jọ́ mẹ́ta ṣe ìparí nìkan ti bẹ̀rẹ̀ sí máa yọ títí di àárọ̀ ọjọ́ ọdún yẹn ṣùgbọ́n abọ́dọ̀ rí ká ti yọ ṣáájú ká tó lọ kírun ẹnà bá yọ tiẹ̀ ṣáájú kó tó lọ kírun láàmà pé tiẹ̀ ní sọ̀rọ̀ àpẹẹrẹ dáàmà pé ní zakatul makbula zakatul ń gbà wọlé mẹ́ńdọ́wọ́ èyí ọtí ẹ̀ lẹ́yìn ìgbà tá a kírun tán ọgbàgbé nì àbí náà ló tó dúdú lọ́dàpọ̀ lásán tí ọmọ jẹ́ o àmọ́ wá yó pẹ̀lú àwọn oúnjẹ tó bá gbajúmọ̀ nílùú àbí fún àwọn ará àwọn aláyíká wa tá a fẹ́ yọ fún bíi ráìn ẹ̀wà ọkà bàbà àgbàdo jéró àti bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó jọ bẹ́ẹ̀ lọ kọ́sí àjẹ àwọn oúnjẹ tí yẹn tó jẹun tí gbogbo àwọn aráàlú yẹn àwọn tá a fẹ́ yọ fún tọrọ wọn lọ́rùn láti jẹ múdù mẹ́rin náà la máa yọ tàbá sọ pa múdù lọ́dọ̀ àwọn olùmọ̀ àtẹ́lẹwọ́ méjèèjì ká pàápọ̀ lẹ́yìn tàtẹ̀wọ̀lẹ̀ bá gùn dáadáa tó gùn dáadáa so ẹ̀kúnkún rẹ̀ múdù kan nìyẹn yọmọ jẹ́ mẹ́rin ọmọ fún orí kan ayọ̀ fún gbogbo ohun tí máa ń ayọ̀ lórí ara wa àti gbogbo àwọn tí ń bẹ lábẹ́ kápá wa ìyàwó àtàwọn ọmọ àti gbogbo àwọn tó ń fi na là ń gbọ́ bùkátà jíjẹ múmu wọn ayọ̀ zakatu tiwọn náà papọ̀

ẹba lè bá ń chẹ́ǹjẹ̀ sówó ọdá wọ́n kó bí owó mélòó lọ́jẹun ó ní kó bí owó mẹ́ta èlò kó bí owó mẹ́ta iye báyìí lọ́jẹ́ ọwá kó owó kó bí mẹ́ta yẹn kú ọgbà rẹ́ǹsì yẹn padà ohun tó ní ìsí sọ ọ́ dowó nìyẹn ń fẹ́ yọ fún òun ló dì máa nì pé nǹkan wọn lálẹ́ yọ láàárọ̀ ọjọ́ ọdún sílé àgbàdo lálọ́yọ fún yà láàrọ̀ ọjọ́ ọdún mùsùlùmí sì lẹ́lẹ́rọ tí bàbá ẹlọ́ náà nílọkùnrin lọ yìí yọ́ lọ sílẹ̀kùnrin ẹ̀rọ bóòlù ìdá fẹ́rí lọ wọ́n sì ní kínú kálùkù lè bá àdùn wọ́n fi ní ayọ́ ìzàkádù fi ti wà fún gbogbo àwọn lẹ́yìn kí láwọn ṣe sí irú ẹni báyìí àkótọ̀ lórí àbí ọba sọ àwọn ta

òun yàtọ̀ sí kàkà owó pé zàkà owó òun ní nìṣọ́ọ̀bù títí ẹ̀ ṣùgbọ́n zàkà ti oúnjẹ òun gangan láti kíni sí owó ibi tí àṣìgbọ́n ti ń wáyé nìyẹn àrífóòrò nínú onye gangan tẹ́jì gàrí sí owó àwọn gàrí yẹn èló ní ń

òun náà ni pé wọ́n ti ní àwọn lẹ́gìnà zaka àwọn zaka committee gbogbo tí wọ́n ń jẹ́ àsìnáàfù tọ̀ àwọn oríṣiríṣi oúnjẹ tá ma fi yọ oúnjẹ ní ìlú kọ̀ọ̀kan ní lọ́dọ̀ tí wọn wọ́n ti wá líìsì rẹ̀ lápẹẹrẹ rice ẹ̀wà eh, àgbàdo ọkà bàbà wọ́n ti líìsì gbogbo ẹ̀ wọ́n ti wá ṣèwádìí iye tí ọ̀rẹ́sìn ẹ̀dọ̀ tí múdù mẹ́rin yẹn iye máa jẹ́ múdù mẹ́rin rice èló ló jẹ́ múdù mẹ́rin ẹ̀wà èló ló jẹ́ múdù mẹ́rin àgbàdo èló ló jẹ́ wọ́n ti ṣe fáńdíǹsì rẹ̀ wọ́n ti á kọ price yẹn síwájú ọ̀kọ̀ọ̀kan ìyẹn múdù mẹ́rin ti rice wọ́n ti kọ́ sí iye tó jẹ́ òun tó wá jẹ́ travelers nílùú wọn àti airport ni o àti railway station ni o ẹ̀rí wọ́n mú kíni tíkẹ̀tì yẹn dání báyìí wọ́n á bá yín mùsùlùmí ni ọfẹ́ ìdàkárì ìdúró bẹ́ẹ̀ ni oúnjẹ olóòfẹ́ fi yọ wọ́n á fi hàn nínú lísì yẹn nínú ticket yẹn ráìtì lọ fẹ́ lò ní àbẹ́wà àbágbàdo àbíkí lọ fẹ́ àbẹ́ alikama èyí tó bá tó kàpé ráìtì mọ̀ fẹ́ fi yọ́n tì mí ráìtì mi lọ fẹ́ fi yọ́ àbí òní ráìtì múdù mẹ́rin iye báyìí lọ jẹ́ orí mélòó ní bẹ̀lábẹ̀ rẹ̀ tó fẹ́ yọ fún mi multiply rẹ̀ pẹ̀lú orí tí so wọ́n wa wọ́n á já tíkẹ́ẹ̀tì yẹn fún ẹ sọ fún mi tí wọ́n bá gbà káàkiri gbogbo òlu ṣé yọ́ bàjẹ́ owó ní ọbàjẹ́ àbí níbi tí wọ́n lọ fún sí kápẹ́ àgbẹ̀dẹ wọn á gbà káàkiri gbogbo òlu tí wọ́n lọ kó níbi kan tẹ́wọ́ kọ́ ọdún àfikún tí wọ́n wà nǹkan tí wọ́n ti ìzáàbẹ̀ àríwẹ̀ ẹ̀kọ́ ni bákan náà káàkiri wọn gẹ́gẹ́ bí ti zàká tí sẹ́rí àti wọn aṣọ àwọn tẹ́yẹ ká tún fún zàká wọ̀nyí tí àwọn kọmitì yóò tún wá àwọn líìsì irú wọn owó tí wọ́n ti níwọ̀n yìí tí wọ́n ti gbà sọ́wọ́ yìí kì ohun tí wọ́n bá rí pé káàkiri ní iná àwọn ọ̀dà àǹfààní àti fún ó lè jẹ́ òun àwọn òbúkálùkù pé gbogbo ẹni tí ẹlẹ́tọ̀ àti gbàgbàkọ́ ọyẹ mọ́ bọ̀ wá ẹni bá 20,000 lọ́kànbù sọ́dọ̀ tiẹ̀ 10,000 lọ́kànbù sọ́dọ̀ tiẹ̀ ní zakati fitri tiẹ̀ tó gbánu wọ́n bá òun ọ̀dọ̀ fìrà so zakati fitri náà wọ́n gbà yẹn kéèṣe kówó kéèṣe kówó zakati fitri náà nìyẹn kéèṣe kówó wọ́n gbà nítorí pé ohun tí káàkù sí tí káàkù oúnjẹ tí tó wu kálùkù ló dé kíni ló fi yọ ọ́ small round of alákòóyọ̀ ọ̀rọ̀ rẹ̀

àmọ́ kí gbogbo náà gbọ́ èdè Yorùbá نحمده ونستعينه ونستعديه ونؤمن به ونستكره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وهده لا شريك له خلق الإنسان لمعرفته وإبادته إياه لكونه جل وعلا وما خلقت الجن والإنس إلا ليعبدون وقوله تعالى إنك كاد إلى ربك كريا فملاقيه وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي جاء بكتابك الشمس يا جلاها وبسننك لقمر إذا طلاها من تمسك بهما فقد اهتدى ومن أرد عنهما فقد غوى لقوله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلى من أبى كلا من يابى يا رسول الله قال من أتعني دخل الجنة ومن أتعني فقد أبى صلى الله عليه وعلى آله والصحابي وسلم التسليم أما بعد ويا أيها الناس كأن الموت فيه على غيرنا كتبه وكأن الحق فيه على غيرنا وجبه وكأن الذي تشيع من الأموات سفره أما قليل إلينا راجعون نأكل تراثا كأننا مخلدون أبدا بعدهم قد نأتينا كل واعظة وأمنا كل جاهية وما نسي قوله سبحانه وتعالى إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم وذال جل وعلا وما أصابك من مصيبة إلفد ما كتبت أيديكم ويعفو عن كثير فتوبى لمن شغله عيبه عن قلوب الناس وصلحت سريرته وأفنت ألانيته واستقامت طريقته وتوبى لمن توضى لله من غير منقص لدينه تتبيقا وامتثال قوله جل وعلا ومن كان يرد الله ومن كان يرد الله لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وما أدرك أيها المسلم فقل آذان الإسلام إلى خمسة خصال يكون لنا النجاة وما هي إلى قوله سبحانه وتعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم المعتدون وقال صلى الله عليه وسلم لابن الخطاب رضي الله عنه اذهب فنال في الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون يعني تسلول إيمانك وقوله سبحانه وتعالى أيضا وما أمروا إلا ليعبدوا الله مخلصين له دين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وروي عن ابن عباس عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والهج وصوم رمضان يعني إلى خمسة الخصال فالرسول صلى الله عليه وسلم يسيرنا بهذه الآية الكريمة والأحاديث الشريف إلى هي تحلوا بأخلاق الفاضلة لقوله جل وعلا لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجكم ولم يخرجكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقاسطين ومذاق ذلك المفهوم من قوله صلى الله عليه وسلم أهب العباد الله إلا الله أحسن وخلقه وبحسن مع معاملهم معشرات بين مخالق الله جميعا لقوله يعني واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى وجار الجن والسبب الجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وروي عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث ما كنا فيه يعني نصر الله عليه كنفه وادخله الجنة رزق بالضعيف وشفقة على الوالدين والإحسان إلى اليتاء إلى المملوك وقال جل وعلا يقول العلماء يدخل النساء إلى الضعيف وأخيرا تتيني تتييب معملات لقوله جل وعلا يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراد منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومداقه صلى الله عليه وسلم ما أكل ابن آدم طعام قط خير من أن يؤكل من أمر يدي أو يأكل من أمر يده فإن النبي الله داود كان يأكل من أمر يده وكما روي عنه صلى الله عليه وسلم وإما الله امرأة سمح إذا باع وإذا اشترى وإذا ابتلى فتوب عباد الله لما أنفق الفضل من ماله وأمسك الفضل من قوله وخالة أهل الفكر والحكمة عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون

àmújẹrì wa kọ́kọ́ sẹ́yìn tíjọ ṣetán sí lẹ́yìn òun nìkan kò sórogún fún ọ ẹni tó epo lọ́dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lú ìdí pàtàkì ọ̀dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tábà sọ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtọkùnrin àtobìnrin ló kó sínú àtọmọdé àtàgbà àtẹrú àtọmọ àtọrú àtọmọṣẹ ọdẹ wa fún ìdí pàtàkì ìdí tó torí ẹ̀dá wa ọ̀nà láti fi wá rọ́pò àwọn tó mọ́kò lórí ibẹ̀ àwọn ló mú kò lórí ilẹ̀ àná àwọn màlẹ́kà àwọn tí èyí tẹ́ ń gbà kọ̀ọ̀kan lọ́sàn àti lóru tí wọ́n máa gbọ́rọ̀ sí lẹ́nu gbogbo ògbà àwọn èyí lọ́lọ́run wá sí ẹjẹ́ ọmọ ẹ̀gbẹ́ ènìyàn ló fi wá rọ́pùn ló fi wá ni torí sọ́nà rẹ̀ pé mi ọ̀dọ́ ọmọ ẹ̀gbẹ́ ènìyàn àtàrí jẹ̀nu lásán bí èyí ti pé kí ni kún lè bá máa jọ́ sí mi ọlọ́run ìyẹn pé kún lè bá dá mi mọ̀ kún

ọlọ́run fún rẹ̀ máa ṣe bẹ́ẹ̀ láti ràn á lọ́wọ́ ìyọ́wá fẹ́ jáde tó nù kùrán fún wa yóò fi áyà mí tó fún wa àdúgbò mí tó fún kùrán ń bẹ́ torí ẹ̀dọ́ mẹ́ẹ̀dẹ́ èèyàn ọwọ́ tó fún ẹ̀dọ́ òṣìṣẹ́ ni yóò fi tẹ́wọ́ láti la torí ẹ̀dọ́ iná ni tẹ̀lé sí ọlọ́run bákan náà òun ti bọ̀ wá pàdé tó yìí ilé ìlọ́pàá àti ìsọlọ́nà ẹ̀fọ́ gbogbo ọmọ rẹ̀ ni ọwọ́ ìdínà àfẹ́ntọ́ bá kọ̀ wọ́n lẹ́ta lẹ́ntí ọkọ̀ òṣìṣẹ́ ọlọ́run ó lè gbọ́ ẹni ọba tẹ̀lé mi yọwọ́ ìdínà ẹni ọba yakọ̀ wọ́n lẹ́ntọ́kọ̀ ìkí ọlọ́run àtọ́lọ́kọ́lọ́ mọ́ sí ọlọ́run bá náà àti gbogbo àwọn tọ́tẹ̀lé àwátẹ́ ajé ọmọ ẹ̀gbẹ́ èèyàn lápapọ̀ àkíyèsí ni ọ̀rọ̀ wá fẹ́ dàbí ìgbà tó di pé ikú ò lè ká wa ó dàbí ẹni pé gbogbo tọ́lọ́ ń gbé kọ́ wa lọ́rùn nínú òfin rẹ̀ nínú tíra rẹ̀ tó mi náà mẹ́gbẹ̀ẹ́ sí wa bí ìgbà tí ó kàn wá kí iṣẹ́ ọ̀rọ̀ yẹn fọ́ ìsìn tí jẹ́sí tí jẹ́sí wájọ ní inú sọ̀rọ̀ inú hùwà wa bákan náà wọ́n dàbí ẹni pé àwọn táǹsì lọ sórí tẹ́nu wa tó ti lọ bí ìwà tó wọ́n sì rìn àjò ní léèkó lẹ́ pé láìpé láìjìn wọ́n bọ̀ wá padà wá bí jẹ́sí wá ti jọ nìyí à ń jẹ dúkìá wọn tá a pín gẹ́gẹ́ bí ogún à ń jẹ lájẹmùrá sínú wa ń dùn bí ìgbà tó yẹ fáwọn ọmọ ọbẹ̀ lọ gbére gbogbo àwọn tó sí àwọn olùkìlọ̀ olùpani pinnu sákèsí ni wọ́n ń pè azákèsí lọ́tún lọ́sì nínú social media gbogbo onínú lórí rédíò gbogbo ẹ̀ káàkiri là ń gbọ́ smọ́tò ti bẹ́ẹ̀ náà kọmọ lápá ẹ́ kò sí yí padà kankan gbogbo tọ́jọ́ tó gbogbo tó ẹkọ́ jò ń payà fún wa tó ẹkọ́ máa mú amúkú tó ẹkọ́ mú ọ̀wárí ìbá wa tó ẹkọ́ mú ọkà wa máa gbọ̀n gbogbo ẹ̀ pátálọ́kàn wa balẹ̀ sí ti wa káàkiri mọ́ gbàgbé o ọlọ́run ló wọ̀n ní padau. òun padà ó lórí ìjọ kan àti tí bá yíṣe sí wọn náà padà ọlọ́run tó máa yíṣe mí padà inú mi ó lèmi ọlọ́run ní yí mi padà tí máa ṣe lórí àwọn àkà ìní yí mi padà tí máa ṣe lórí àwọn àkà àyàfi náà bá yíṣe sí wọn ìhà tí wọ́n kọ́ sí ọlọ́run padà ọbẹ̀ láti ẹnì ọ̀rọ̀ mi sọ rí báyìí ìmọ̀lá kojọ bí ìjẹun túnjọ ní ìjẹun túnjọ iná ní máa dánú gbogbo tí ń jẹun tí káàkù lè máa fi kọ̀m̀plé tí a máa wòkó náà kò rí báyìí tẹ́lẹ̀ kí ni wọ́n ń ṣẹlẹ̀ ọlọ́run ẹgbọ́ lọ́dọ̀ tèmi ọlọ́run ní orí ẹnì kọ̀ọ̀kan àti ládùúgbò àti nílùú àti níletò àti lórílẹ̀-èdè tí èdè òwú àgbáyé lápapọ̀ èmi ọlọ́run ní ìdèdì mi padà ní àti sí tọ́lẹ̀ tó jẹ́ àìdẹ̀kùn àbí lẹ́yìn ìgbàtẹ́ bá ìlèrè sí náà padà sí mi bákan náà ó tún pàkíyèsí wa ó tún pàkíyèsí wa ó ní pé ní gbogbo tó bá tẹ̀lẹ̀ sí kẹ́ ń pè lájálù ẹlọ́wọ́ sí ọwọ́ yín wò àti bí ẹsọ́wọ́ yín ló ti wá bá yín kó pẹ̀lú àwọn èmi ọlọ́run ma ti yí ọ̀pọ̀lọpọ̀ ma ti yọ́pá ọ̀pọ̀lọpọ̀ kú òfin yín inú ọgbọ́n tó ẹkọ́ ti tẹ̀lẹ̀ sí yín ẹyọ kan mọ́jọ́ ṣẹlẹ̀ sí ìtẹ̀ kí gbàǹjẹ̀rẹ̀ yẹn bákan wá ní pé oríire ni o gbogbo ẹni yóò jí àléébù sára tiẹ̀ tí ó ti tó wò tí ò jí orí tẹlòmíì mọ́ irú ẹni bẹ́ẹ̀ kú oríire bákan tó ń tẹ̀ ń wá gbogbo ọ̀nà láti mú àtúnṣe bá kọ́kọ́ ara rẹ̀ tẹ́nìkan ò lè bá rí bákan náà tó dẹ̀ dúró ṣinṣin pẹ̀lú ẹ̀sìn rẹ̀ oríire fífẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹni tó lè tẹ́rẹ tó lè rẹ̀ sílẹ̀ fọ́lọ́hun pé kílẹ̀ni ọlọ́run ni a ṣe rí tí ó wà yíká o bákan náà ni pé ọlọ́run sọ báyìí láti fi jẹ́rọ ọ̀rọ̀ yìí pé ẹni tó kọya àṣìṣẹ́ eré o kó sì má kún ọlọ́run wa wọ́rọ̀ bó ti kú ni ma kí wá láròyé wa o kí làwíjàre wa àwọn afẹ́ ajọmọ̀ ìyá nú ẹ̀sìn nínú nígbà tọ́lọ̀ fún rẹ̀ ó ti la ọ̀nà àbáyọ bí márùn fún wa lọ́dọ̀ àwọn oníṣẹ̀ríà gbogbo Kùránì látòkè délẹ̀ gbogbo Kùránì látòkè délẹ̀ nǹkan bí márùn náà wọ́n fẹ́ kú sí méjì ń bẹ̀ lọ àárín mẹ́ta ń a ah, mùsùlùmí la ń bá o mùsùlùmí la ń bá rí àkọ́kọ́ bẹ̀ òun náà ni ọlọ́run ní àwọn tó jólùgbàgbọ́ tí wọ́n sì bú wọn ọlọ́run bá wórogún kankan tí wọ́n ṣàbòsí pẹ̀lú gbàgbọ́ wọn kí ní gbàgbọ́ kí lábòsí òun náà àwọn ní ìfàyàbalẹ̀ ọmọ wà fún láyé ní ẹgbàá mi àdébì sọ fún ọmọ ọmọ àtọ́m pé ìrọ ọmọ àtọ́m dìde ìsìn kọ́ ọmọ lọ preach fáwọn èèyàn lọ kéde go and not among the people pé gbogbo ẹni yóò tó bá mọ̀ fún ẹkọ àlùjẹ́nù sí fẹ́lẹ̀ tàbẹ́ tó bá nígbàgbọ́ ìrọ ọmọ ọmọ àtọ́m máa lọ kéde going to enter paradise unless believers àwọn tó dé wọ́pọ̀ lónà

ka lẹ́lẹ́dẹ̀ àwa awa nìkan láti gbọ́dọ̀ máa sùn àbọ̀rọ̀ sí ní nǹkan mí lẹ́yìn òun nìkan tí sòrò bá wá dé gbogbo ọ̀nà àbọ̀ ní bẹ́nu ìsìláàmù fún wa èyí tàbí tí máa lọ tún lọ sí máa rìnrìn lọ sí ti kan ọ̀bọ̀rọ̀ bá wa ta nígbẹ́ ọ̀pá mọ́ bóòlù ànábì ti ṣe léyìn tí sòrò báyìí bá dé kílà ànábì ní àṣẹ káàlọ̀ béèrè nìyẹn kílà ànábì ní àṣẹ ní káàkànlọ béèrè ó ti tán lápẹẹrẹ bí sòrò bá dé àìsàn dé oníkàlù sọ́dápọ̀ àbí ìtọ́fẹsẹ̀ múlẹ̀ ni pé sọ́dápọ̀ máa wéwu ìmá wéwu gbogbo tí ń jẹ́ jàǹbá ikú ògìgì ìmá wéwu ẹ̀kú ni ìmá wéwu ẹ̀kú ni òun sọ ọ́sẹ̀ àdúgbẹ́kúdè

eléyìí ń sàfihàn pé kámójútó ìbádà wa lórí àwọn ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bá ẹ̀sọ́ sáájú pé gbogbo jí ń dẹ̀kọ́ àlátòkè délẹ̀ ọ̀nà márùn wọn pèsè ọ̀nà méjì àkọ́kọ́ àtẹ̀kejì náà ni ká sọ́lọ́run tó ń pàwà gbogbo inú mẹ́ta yà àkókò mẹ́rin náà ní ìwà dáadáa ọlọ́run sọ ọlọ́run ní ìdíyín lọ́wọ́ ẹ̀pẹ́ abalẹ̀ gbọ́m dáadáa ní ìdíyín lọ́wọ́ láti máa ṣe dáadáa sí àwọn tí tí ò nígbàgbọ́ tí wọ́n bá ti gbógun tì yín tí wọ́n sì lé yín kó nú ẹ̀sìn yín wọ́n sì lé yín kó lé

ìyẹn là ń pè ní ìwà dáadáa àríbi ní ẹni tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí sínú àwọn ẹrú rẹ̀ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí give most love servant to all Allah náà sani ẹni ní good manner tọ́ba ní wà dáadáa tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù eke ni ìmọ̀ ara wa ọlọ́run tó fánú kùrán pé ẹ máa tìmí ọlọ́run ẹ má bá wọn ogun kankan o bákan náà ẹ máa fi dáadáa sáwọn òbí méjèèjì àwọn tó jẹ́ àwọn mọ̀lẹ́bí ní ẹti dáadáa sí wọn tàbá sọ pé òbí méjèèjì ìyá tó bí wa àti bàbá tó bí wa tàbá ní mọ̀lẹ́bí ọbẹ̀ láti àbúrò bàbá àbúrò ìyá ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n ọ̀rẹ́ alábàágbé wa ọ̀rẹ́ alábàgbé wa ọ̀tọ̀lọ́ alábàgbé wa ẹni tó tún wá jẹ́ ọ̀rẹ́ alábàgbé wa ọlọ́run tí láti dáadáa sí ṣe ọ̀tọ̀ ní ká ṣe dáadáa sí alábàgbé wa gangan táwọn sí neighbor wa kindness to our neighbors ẹni tó tún wá jẹ́ friend of our neighbors we should be kindness to the friend of our neighbors friend of our neighbors kí o tún ṣe neighbor friend of our neighbor we should be kindness to them kúrán ni o kúrán lélẹ̀ bákan náà fún ni pé ní àwọn tó tún wá jẹ́ àwọn alámúlégbé àwọn alábàgbé wa ká ṣe dáadáa sí wọn àwọn ọmọ òrukàn ká ṣe dáadáa sí wọn àwọn tó wà lábẹ́ kápọ̀ wọ́ tó wà ká ṣe dáadáa sí wọn títí àwọn ìyàwó àwọn ọmọ náà ká ṣe dáadáa sí wọn tó é fún wọn náà òun ò nífẹ̀ẹ́ sí gbogbo onífààrí onígbèraga tàbí onígbèraga ní Islam náà lẹni tọ́kọ̀ láti tẹ̀lódodo onígbèraga nìyẹn ní Islam ẹ̀ tọ́kọ̀ láti tẹ̀lódodo so fún ti eléwọ̀n yìí ọlọ́ni ẹ ṣe dáadáa yóò lábẹ́ ilé ìlọ àwọn onímọ̀ tí wá pè á sáfẹ́ sí pé ọ̀ràn ńlá ọ̀ràn bẹ lọ́dọ̀ mùsùlùmí ọ̀ràn bẹ wájú wa tàbá lọ gbọ́yé dáadáa dúkìá gẹ́bà ẹ̀kọ́ ní kòrán pé márùn wọn kúrò tí jẹ́ ṣẹ̀rẹ́ àti gbogbo tí jẹ́ kòrán àwọn ẹ̀kùn tí márùn inú ni jílè pé sábáwọn àṣepọ̀ láàrin ara wa ẹni a bá jẹ dúkìá rẹ̀ ká ló pé a ní agbára láti wá yàn jẹ kódà bẹ́ẹ̀ níbọ̀dù òbí wá láyé àfírí

tí wọ́n bá ní eléyò má jẹ́ kíní yo ẹ̀tọ́ ẹ̀tọ́ àwọn èèyàn ní yo kọ́yà fún wọn ni tí bá kó tí bá lọ́gbọ̀ kó tó bẹ́ẹ̀ ni mọ́gbọ̀ wọ́n ti àkọ́ bá àbẹ́ẹ̀ ni mọ́gbọ̀ ẹni tó rò fún jẹ́gbé yẹn kò jẹ́gbé a bá yàn jẹ ẹni tá a bá gba ẹ̀tọ́

òfin méjì nìyẹn ẹ má jẹ dúkìá rẹ láàrin ara yín lọ́nà àtàbùsí bẹ́ẹ̀ bá jẹ́ ń gbà padà fẹ́ntó ní tọ́wádà lè kì á mà lànìdì tó a sọ fún wa pé nù sílámù kò só ń jẹ kí a máa jẹ tó ní kọ́lọ̀ nífẹ̀ẹ́ sí tó tó kí ọ máa ṣe kí ọ máa jẹun láti bí sí ọwọ́ rẹ̀ láti bí ogún rẹ̀ tó pà nẹ́bí ọlọ́run Dáwùd òun fẹ́ láti bí sí ogún rẹ̀ lòun náà ti ń jẹ so inú islam islam ọ̀fàyé kí a máa ṣe bára tí è bá ti pẹ̀lú àwọn rízìn rídìn tí àfi lè sọ pé ṣe báárà tí ó lọ sọ láìpẹ́ dákun ẹ̀bùn mi tó lọ́wọ́ ebi jọ mẹ́ta ó ti pa sẹ́yìn tí àwọn èèyàn sì lè jẹ́rìí tó tó fi dìjẹ́ ta tí ò ti jẹ kankan ohun tí ọba tí wàá gbà ọjọ́ ohun tí ó jẹ lẹ́ẹ̀kan ìsìláàmù nìyẹn ìsìláàmù nìyẹn so nítorí náà fúnde ilé wọ̀nyí ọlọ́run ẹ̀ mọ́ para yín o àgbọ̀dọ̀ para wa commission of suicide islam ṣe léwọ̀ àgbọ̀dọ̀ para wa àgbọ̀dọ̀ pẹ̀lú mi gbogbo tó bá lè jẹ mọ́ pípa tí ó jẹ sábà bí okùnfà tí ẹ̀mí wọ́ gbọ́ lábọ́rọ̀ jìnà sínú islam islam ti apá àti bọ́dọ̀ tí ẹlòmíì náà ti àbọ̀rọ̀ tí ẹlòmíì náà gbogbo náà bá pààyàn tó bí pààyàn lọ́nà àtàbùsí quran ti decide ilé yẹn amúrú màkìdíyà ìdíkírì ni wà mọ̀ nǹkan tilẹ̀ mú ni mọ̀ta amínà fàjìzáwò ni gbé náà jà ánàmà yóò ti mọ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ gbére wọ̀ pàìsì rẹ̀ wọ̀ gọ́dì máa bínú ti òun ó sì láàánà rẹ̀ wọ́n adàláwò azaban alìmọ̀ òun tún á tọ́jú yẹ lẹ́tẹ̀ lórí kalẹ̀ dé ta ni ẹ̀ntọ́ kò ìwà bòdù so gbogbo ọ̀nà lójọ́ wà níbi ní sìbáàbù mùsùn fùsúkọ̀ kápú mùsùn lásán ti sọ́wádìí kò kí ẹni tọ́wọ́ pé èmi ò ṣe ṣìnà èmi ò mutí ni wọ́n nínú ẹ̀sẹ̀ bákan náà ni káwàá yọwọ́ sí mùsùlùmí mùsùlùmí èèwọ̀ ni bí ẹ bá ti yọwọ́ sí ó ti di kèfèrí

ó kò rí rẹ̀ tọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ fún so nítorí náà àátà jẹ́rìsìn ọlọ́run àkórí rẹ̀ fẹ́lẹ̀ kọ́lọ̀ mọ́sá àti kúrò náà bọ́ àkálẹ́ so alhamdulillah inna Allah ya'muru bil wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idhukum la'allakum tadhakkarun Allahumma a'izz al-islam wal muslimin wa dhill ash-shirk wal mushrikeen wa dammir a'da'a din وأنصر المباعدين والمجاهدين ذلك بعد من أمة محمد صلى الله عليه وسلم اللهم اجعل هذا البلد آمنا اللهم اجعل هذا البلد آمنا مطمئنا مطمئنا إنك رأس قدير وسهل بلدان المسلمين يا رب العالمين اللهم لا تدع لنا في مقام هذا ذنب إلا غفيته ولا هم إلا فريته ولا ضم إلا كشفت ولا ذيك إلا فريت ولا عيب إلا سكت ولا عدو إلا كفيت ولا مريض إلا شفيت ولا مسافر من إلا نسيت ولا ظالم إلا نسيت ولا مظلوم إلا نسيت ولا مظلوم إلا نسيت ولا ضعيف إلا يسيت إنك على قدير اللهم نسألك خير كله عاجله وآجله ما علمنا منه وما لا نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما نعلم ونسألك الجنة المذكورة إليها من القول العام الأمس وأن من الناس وما قرب إليها من الأمس إنك على أقل القليل وبإجابة الجديد اللهم لا تجعل هذا رمضان آخر آدنا اللهم عاود لنا رمضان أواما عديدة اللهم عاود لنا رمضان أواما عديدة إن نقل في قريب اللهم أرنا حق حقا وارزقنا اتباعه وأرنا باطلا باطلا وارزقنا اجتنابه يا أرحم الراحمين أقول قولي هذا وأدعو رحمة جميع المسلمين فاذكروا العبادة نشكركم واشكروا على الذي يرزقكم ولا ذكر الله الأكبر والله يعلم ما تصنعون أتموا الصلاة واستغفروا